jẹ́ tí mo ń tà ní cd lójú títí ń gbà yẹn nìyẹn i know Muhyiddin very very well ṣẹ́rí Muhyiddin. ológogoro èèyàn ni tó yẹ pé tó bá ti mọ̀ gogoro tán tó bá ti wábì kan ṣubú sí a máa ń gbèsè yẹ̀yẹ́ ni a máa ń yà á ní fọ́tò. kò sí bí four one nine ṣe fẹ́ survive láéláé. Like, like four one nine can never use a month tíṣẹ́ ẹ̀ máa fi já because tó bá ti gbá ẹnì kíní tó gbá ẹnì kejì tó gbá ẹnì kẹta people will come outside and make noise ah lágbájá ẹ gbà mí o mo fún lágbájá lówó kó bá mi ṣiṣẹ́ o kò ṣe o kò ẹyin ẹyin àwa èèyàn fúnra ara wa jẹ́ ká máa listen ká máa ká máa ṣí ọpọlọ ara wa ẹ má jẹ́ ká máa gbọ́ wọ́n ní wọ́n ní mọ́ wọ́n ní wọ́n ní can never ever help us wọ́n ní wọ́n ní believe that nínú wọ́n ní wọ́n ní ni betrayal wà nínú wọn ni wọ́n ní ìní ìka wà nínú wọn ni wọ́n ní ìní olórí burúkú ẹ̀dá wà nínú wọn ni wọ́n ní ìní àwọn devil people wà nínú wọn ni wọ́n ní ìdẹ̀lẹ́ ní ire mi wà. Hello, hi, welcome to X TV. Please don't forget to subscribe, like, and share. Drop your comment down below. Hmm. Oh God, ó God, Please ẹ jọ̀ọ́ ẹ listen to this video you know i don't understand what's going on just listen and enjoy but please oh, don't forget to subscribe like and share drop your comment down below share share share this video ẹ kú mọ̀ pé àwa máa ń gbé wá fún yín ní ó gbóná fẹlifẹli thank you so much listen and god bless. lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel torí nǹkan tí mo ṣe wá sí live ẹ̀rí pé ó ti tọ́jọ́ mẹ́ta tí mo ti wá live mọ́ lọ deep kò ní lọ fà and ah, no way tí four one ṣe máa wà famous wọ́n ti já ránkì ẹ̀ kó tiẹ̀ tó ṣe nǹkan bíi mẹ́ta mẹ́rin wọ́n ti já ránkì ẹ̀ wọ́n á dẹ̀ mẹ́fídẹ́ǹsì jáde náà mo fẹ́ sọ̀rọ̀ nípa Muyideen mo fẹ́ sọ ọ̀rọ̀ Muyideen gangan ọ̀rọ̀ bọ̀dá Muyideen tí Àgbàlá Gabriel gbé wá yẹn ni mo fẹ́ sọ now mo mọ bọ̀dá Muyideen dáadáa before ki àgbàlá Gabriel tó gbé wá sí masbury àbáwo ni akójú máa kú múra ọdún ẹ̀mí wá ṣọ̀pẹ́ o gbogbo ẹ̀yin Yorùbá Nation agitator gbogbo ẹ̀yin olólùfẹ́ wa títí tó fi dórí bàbá wa pátápátá mo ki gbogbo yín má bínú ọlọ́run á jẹ́ kí aṣọ ọdún ayọ̀ o kò bí four one nine ṣe fẹ́ survive láíláí four one nine can never use a month tíṣẹ́ ẹ̀ máa fi já because tó bá ti gbá ẹnì kíní tó gbá ẹnì kejì tó gbá ẹnì kẹta people will come outside and make noise ah lágbájá ẹ gbà mí o mo fún lágbájá lówó kó bá mi ṣiṣẹ́ o kò ṣe o kò ẹyin ẹyin àwa èèyàn fúnra ara wa jẹ́ ká máa listen ká máa ká máa ṣí ọpọlọ ara wa ẹ má jẹ́ ká máa gbọ́ wọ́n ní wọ́n ní mọ́ wọ́n ní wọ́n ní can never ever help us wọ́n ní wọ́n ní believe that nínú wọn ní wọ́n ní ìní betrayal wà nínú wọn ní wọ́n ní ìní ìka wà nínú wọn ni wọ́n ní ìní olórí burúkú ẹ̀dá wà nínú wọn ní wọ́n ní ìní àwọn devil people wà nínú wọn ní wọ́n ní ìdẹ̀lẹ̀ ní ire mi wà bọ́ ti yan gidi ò gbọ́dọ̀ sọ yí pé kò gbọ́dọ̀ lísì sí wọ́n ní wọ́n ní my brother Samuel Shina I know Muideen mo fẹ́ sọ gbangba fún yín lénìí because i'm the one that I èmi nìkan ni mo lè tọ́ná sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí lórí ọ̀rọ̀ Muideen àti Àgbàlá Gabriel because i sell i sell cd my cassette because i'm I, i'm find way to become a superstar i sell cd in no Ondo for complete two um, four and a half years mo bẹ̀rẹ̀ láti Ajégúnlẹ̀ ní Sáfẹ́jọ́ Àmùkòkò mo máa ń wá sí national stadium gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ mí dáadáa nǹkan tí mo ṣe máa ń sọ nìyẹn pé it's not yorùbá nation alligator ló gbé mi jáde i'm already on road i'm on street tipẹ́tipẹ́tipẹ́ táwọn èèyàn ti ń wò pé àṣàìdì ah, gbogbo ẹ̀yin tẹ́ ní mọ́tò lẹ́kọ̀ọ́ ẹ jẹ́rìí sí mi ha èmi náà ni mr eh, one in town tí mo ń ta kéṣẹ́ ti one in town i'm the one èmi ni yes sọ̀rọ̀ yá lẹ́yìn fáwọn abínú ẹ̀ ní ọ̀nà láàtọ̀ rò pé kò lè ṣí ti ṣí abùnijẹ́ fẹ́ yìí sí ẹ̀dá kẹ́ẹ̀kún ìbànújẹ́ mi ń ìtàn ẹ̀ bá mi jó orin tí mo ń tà lójú títí ń gbà yẹn nìyẹn dídé mo dé sáìdì rè orin ọlọ́gbọ́n lórin wa mo gbére mi dé sáìdì rè àtòrin ọlọ́gbọ́n lórin wa iṣẹ́ tí mo ń tà ní cd lójú títí ń gbà yẹn nìyẹn I know Muyideen very very well ṣe rí Muyideen ológogoro tó yẹ kó tó bá ti mọ̀ gbogbooro tán tó bá ti wábì kan ṣubú sí a máa ń gbèsè yẹ̀yẹ́ ni a máa ń yà ní fọ́tò nígbà yẹn I know Muyideen hundred percent mo lè ẹ wo ṣe rí ọ̀rọ̀ tí mo ń sọ yìí mo lè mú evidence ẹ̀ wá mo lè bọ́ sójú títì tí mo ti ń ta kíṣẹ́ẹ̀tì yẹn níbi tí Muyideen máa ń dúró sí gbogbo àwọn ọmọ tó ń ta wristwatch tó ń ta kíṣẹ́ẹ̀tì àwọn mixtape kíṣẹ́ẹ̀tì yẹn àwọn tó ń ta eh, spec eh, ẹ̀gbọ́n tó ń ta tribune tó ń ta tribune lẹ́gbẹ̀ẹ́ títì i can bring them out mo lè lọ ṣe fídíò fún gbogbo wọn kan testify sí Muideen Muideen ti wà lójú títì yẹn tipẹ́tipẹ́ even people always running away for him àwọn èèyàn ń sá fún tí àwọn onímọ́tò bá ti fẹ́ dọ̀dọ̀ Muideen wọ́n máa wine up ni àwọn èèyàn wọ́n máa wine up tán máa wine up báyìí tán máa sá fún torí ó dàbí wèrè wèrè làwọn èèyàn ń pè bọ̀tà wa lámọ̀ pé ó nọ́mà bọ́ tó bá ti mọ̀ gógóró yẹn tán ó máa Muyideen ti pẹ́ lójú títì bó ṣe bí mo ṣe rí programu tí àwọn a lot of people mi fẹ́ dárúkọ ẹnìkan kan nínú gbogbo àwọn tó hùwà bẹ́ẹ̀ yẹn bọ̀kan rántí pé àtúbọ̀tán kọ́dẹ̀ rántí pé àwọn náà bímọ ta ló fẹ́ ta ló kù ta ta la fẹ́ trust nínú ayé ta ni a fẹ́ trust ta la fẹ́ fi sí ipò ta ni a fẹ́ fi sí ipò ta la fẹ́ trust tá a bá ti trust ara wa there is something nǹkan kan ti ń ṣẹlẹ̀ tó bá ti di pé a trust ara wa mọ́ nínú ayé yìí nǹkan kan ti ń ṣẹlẹ̀ pastor Agbala Gabriel say i'm telling you that it's not the four one nine if pastor Agbala Gabriel is not tó bá yẹ pé four one nine ni òun ló máa gba donation tó máa máa make announcement oye tóun rí ní public ohun yìí náà now ṣé gbogbo àwọn tágbàlá Gabriel ti ràn lọ́wọ́ láti gba Agbala Gabriel ti pẹ́ o ó ti pẹ́ tó láyé ìgbà tó ń lu ọ̀ka tó máa fọ̀kadà gbé tó máa lọ sínú abúlé ẹ̀hún àwọn ìyá arúgbó tí páànù lé wọn ti já dànù tí páànù lé wọn ti já tó máa gba help fún wọn tó dẹ̀ máa lọ rẹ́ǹtì rúùmù fún wọn l'Agbala Gabriel ti wà ìgbà yẹn kò sí anybody tó jálátakò fún ọlọ́run ó kò expect ipò tọ́lọ́run gbé dé ó wá débẹ̀ the same àwa yìí náà la tún dìde la tún dìtẹ̀ ọmọkùnrin yìí báwo la ṣe wá fẹ́ káwọn tí yà jẹ kó survive people are so wicked why we wicked why ta wicked and it's the same they, they, they call themselves Yoruba the same people lẹ́tún jáde fọmọ ọlọ́mọ lẹ́tún pè ní four one nine lẹ́tún pè ní fraud mo rí program yẹn níjẹta I was PC mo busy because èmi náà mọ̀ mo ń ta ọṣẹ mi jẹ́jẹ́ mo ń ṣe business tèmi lọ mo wò pé ah máa force ara mi láti ṣe program yìí láti yànnàná géèmù tí wọ́n wá fi blackmail yìí because i'm not alive to blackmail person i'm not alive to destroy i thank god bí mo ṣe kéré mi mọ̀ yìí mo mọye ẹ eh, àwọn tí mo ti wọnú ayé wọn tí mo ti túlé ayé wọn ṣe tí mo ti change life wọn because because i was see spiritual i was see but tèmi bá máa sọ̀rọ̀ ńta màá ní èmi ò rí nǹkan kan kan jù láti ta sínú compound yìí àwọn tó dẹ̀ fẹ́ wọ́n dẹ̀ ti máa ṣe dì pẹ̀lú àwọn tó fẹ́ wá wò ó àwọn yẹn ti máa mọ ibi tó jù sí wọ́n dẹ̀ gbé wọ́n dẹ̀ snap ẹ̀ wọ́n dẹ̀ kámẹ́rà yín pé ọ̀dọ̀ yín náà ti rírun nǹkan bẹ́ẹ̀ they can do anything ọlọ́mọ ajá rogun àkóbá àdàbà o do your best and leave the rest Àgbàlá Gabriel ìwọ̀nba àkọ́tẹ́ bá lè ṣe do it comot face but láì ṣàìdìrè mo sọ sínú afẹ́fẹ́ mo dẹ̀ sọ sínú ayé pé you are not a four one nine i know muhideen before you see him i know muhideen before you see him muhideen muhideen ó dọjà ẹlẹ́ẹ̀kejì tí muhideen máa tà lójú títì ò ti máa rántí nǹkan tó ní wọ́pọ̀ tá yẹn but kíní yẹn ni mo mọ̀ ọ́ mọ́ kíní eh, ṣáájà tó ń ta yẹn àti kíní tó máa fi lílẹ̀ mojú fóònù báyìí ó ní lọ́wọ́ ń gbà yẹn but tó bá ti bò gógóró yóò kò mọ́ra mọ́ àánú ló wá mú ìdí rí àánú ló wá rí ẹ má jẹ́ ká túṣe ọlọ́run o that is why tọ́nà fi farapamọ́ fún wa tó bá yẹ pé ọlọ́run ọba ò farapamọ́ fún wa ni àwa èèyàn á ti tú díẹ̀ because a máa ń gbá research nǹkan tí tó kò bá yẹ ká gbá research now ẹ̀ ń gbá research àgbàlá Gabriel àbí ẹ̀ ń gbá research pé ó ń búlẹ̀ èèyàn àbí ọpọlọ tẹ ẹ ní láti fi gbá research pé ó ń búlẹ̀ èèyàn yẹn ẹ lọ́pọlọ yẹn láti gbá research bó ṣe ń mọ́tò ẹ lọ́pọlọ yẹn láti gbá research bọ́n ṣe build the phone òyìnbó ẹ̀ ń ṣẹrú òyìnbó ẹ lọ́pọlọ yẹn láti gbá research bọ́n ṣe build bí mo ṣe lè build the house tí mo ṣe lè fi igi build the house tó dẹ̀ máa wọlé àbí gbàgbà pé mo fi mo fi kí ẹ lọ́pọlọ yẹn láti gbá research about our own life kan tó máa benefit ẹ̀ ń gbá research pé ẹ̀ géèmù ni ẹ̀ Muyideen àti ẹ jẹ́ stop rush pitch jàre gẹ́lẹ́ wá bí kan jókòó sí